lóbìnrin bá fẹ́ lugi afẹ́kù ni ṣíọ ṣíọ báyìí nígbà àwọn ìyá mi òṣòro mọ̀nìkà ara o ara o ara mọ̀ pé ara mọ̀ pé ara o ó yà pẹ̀lú ẹ̀rẹ́bí. abẹ́ kì í ṣẹranko ṣènìyàn ṣènìyàn ṣẹranko àgbàràgbà sinimá ńlá ẹni tó ẹjú ńlẹ̀rù ń bà á bẹ̀bí ṣẹranko ṣènìyàn ó gbóná rìntìrì kódà dìrìdìrì kò lẹ̀ ṣeré kí irun ọ̀gá àgbà níbi ká ṣe sinimá corporate pictures ló gbé jáde. àgbéjáde mi ṣe ní títí àbẹ̀bíṣẹ́ ẹranko ṣe nìyàn. àrò ìka kì í jaja ọ̀dọ̀fin ìka kì í jagbo ẹ̀jẹ̀bu ìka kì í jòrúkọ. káwọ́ fún mi kí n kásẹ̀ fún ọ akáwù ní pààrọ̀ ọ̀run yìí kan. àbẹ̀bíṣẹ́ ẹranko ṣe nìyàn. sinimá yìí la dárí wọn ọmọ èèyàn ti ń borí rìn. òkú ọmọlẹ́gbẹ́ wà fún ni àbẹ̀ranko. wọ́n rí ajá lókèlè. wọ́n rí aláyàwó dẹranko abẹ̀bí sẹranko ṣènìyàn àjàbalẹ̀ sinimá tó gbóná retireti. ṣẹ́wọ̀n gbàgbé mi pé wípé àti lọ́mọ láyé rẹ̀ ò sẹ̀yìn mi. ó túmọ̀ sí pé o pa gbogbo di ìdílé ó dín ní ìdílé run. adépégbé ọmọ ìyàwó rẹ ó ṣetán láti wọlé sùn. mo ti mú ẹni tó ń fipá ṣọ́nà mi. bẹ́ẹ̀rọ mi ò yá lọ́wọ́ ní content creator fún mi Bankantoni ló produce yẹ Wàsíù owó ìyá gáúsù ló direct yẹ. ìgbà arúmọlẹ̀ ẹ̀dàkùn ẹ̀ mọ́ wò mí rọ. òkúnlọ́lá fẹ́ràn mi ò yá lọ́wọ́ Rónkẹ́ Òṣòdì òkè fún mi Bankantoni Dẹ́bì Ṣókọ̀yà Àbẹ̀ní Agbọ́n Bọ̀bọ̀ Bì Babakunte Alẹ́ Agboola Ọláyẹmí Jímọ̀ Yemkem Wásílà Coded Ṣìyànbọ́lá Fíìs àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àgbẹ̀bí sẹ́ranko ṣènìyàn bákan náà lẹ máa rí wò lórí youtube ẹ click sí yorùbá plus kẹ́ ẹ ríran wò sinimá titun àgbẹ̀bí sẹ́ranko ṣènìyàn iṣẹ́ bàbá iṣẹ́ ni àwòtúwò ni ẹ gbà bẹ́ẹ̀. abúlé kan wà láàrin ìlú abẹ́òkúta àti ìlú ìbàdàn lápátábà lórúkọ rẹ̀ ń jẹ́ lápátábà ò sí lábẹ́ abẹ́òkúta bẹ́ẹ̀ ni kò sí lábẹ́ Ìbàdàn kódà kò sí lábẹ́ ètò ìjọba kankan ní ilẹ̀ Nàìjíríà ìlú yìí dá lé téńté gedegbe ó dá dúró gàdàgbà. ọ̀rọ̀ pọ̀ tó ga kàyà ní abúlé yìí ẹni rẹ̀ mọ̀ lágége ò rí nǹkan kan nítorí ọ̀rọ̀ lápátábà kọjá àtajá tó wẹ̀wù tó róṣọ. kàyéfì pọ̀ ní lápátábà ṣùgbọ́n èyí tó mọmú láyà mi ni wípé ọ̀lẹ afàjò ni àwọn ọkùnrin lápátábà. ẹ fún mi ní ten kọ́bọ̀ kí fi jẹun. àwọn obìnrin lápatábà ni wọ́n ń ṣe iṣẹ́ akọ obìnrin ni máàlé tí ń ṣe olówó orí ọkọ. ní ìwọ tí mo fẹ́ ní sùrọ́kà o tún wá ń ṣèyàn bí ọkà o ṣẹ̀nu róbó tó bí ọkà mo wá ka àwọn ibi tó ti ń jẹ̀ka ìwọ ń jẹ̀ka obìnrin mi ò tún làkà. máàlé mi má bínú olówó orí mi jọ̀ọ́ iṣẹ́ èṣù ni èṣù èṣù náà ni ó pa ọ́ n ò ṣe ní bínú wí fún mi wọn ò ṣe ní bínú jọ sọ fún mi ò ṣe ní bínú wo tẹ̀ ti dà ó ah. tó gẹ́ ní tèmi o èmi ti kọ́ ọ lọ́kọ. má ṣe bẹ́ẹ̀. n ò fẹ́ ọmọ. má ṣe bẹ́ẹ̀. ó padà lọ sílé ìyá rẹ̀ ó lọ dalẹ̀ mu sùn. ọjọ́ kí ni. má jẹ́ káwọn ọ̀rẹ́ mi yẹ̀yẹ́ mi. kí ni. kí kan sọ pé àyàwó ẹ̀ ti lè jáde. ó ń pẹ́ òun bá yẹ̀yẹ́ ọkọ̀ sí dọ́kàn mi. ó ń pẹ́ kó tó yẹ̀yẹ́ tó bá délé ìyá rẹ̀ tí yàrá bá pa ọ lórí. òun mọ̀ pé kò tí mo sọ ọ̀rọ̀ tó dáa ni. sọ̀tùgbọ́ mi lẹ̀ mi lẹ̀. nílá pátábà obìnrin ló ń jagun obìnrin ló ń obìnrin nìjòyè àwọn ọkùnrin tó wà ń bẹ̀ useless bí àlòkù omi ìṣanwọ́. ìlú lápátábà yìí ni iṣẹ́ kàn fún mi láti lọ ṣùgbọ́n lọ́tẹ̀ yìí mi ò ní dá lọ. ní báyìí tí ẹ̀yin náà ti kàwé dé ipò olùkọ́ gbogbo wa ń lọ ni. ìyẹn ìlú burúkú yẹn náà. lápátábà jẹ́ oko ìyá mi ibẹ̀ níyá mi ti sá kúrò wá sí aba olóròǹbó níbi táwa yìí ibẹ̀ náà ti wá pàdé bàbá mi tí wọ́n fẹ́ gẹ́gẹ́ bí ọkọ láya kọ́ tó bírò àwa yìí sí olóròǹbó nígbà náà ìyá mi àtàwọn èèyàn tiẹ̀ nìkan ni wọ́n nọ́mà ó gbọ́ àwọn èèyàn tó kù ń bẹ̀ ní lápátábà òun a lè fi wọ́n wé ni ènìyàn lásán èkejì ajá. E kí ó tó di wípé èmi àti galagala wọ inú ìlú yìí wá ó ní irú ipò tí ẹ̀yin náà wà tẹ́lẹ̀. Mm-hmm. pàápàá jùlọ ilé ìwé wa ọbẹ̀ alẹ́ community high school but right now we are the pride of the entire Oyo state. iṣẹ́ àtòríṣe la gbà iṣẹ́ dẹ̀ ti kàn yín náà báyìí nìyẹn. galagala. yes sir. you know the drill. Mm-hmm. Preconize the promulgation to all pedantic pedagogues that our avant-garde expedition commences to this week. <laughs> As we peregrinate away to the micro-microscopic geographical lacuna called Lapataba. Wọ́n ní kí n sọ fún gbogbo ẹ̀yin olùkọ́ wípé iṣẹ́ dé ọmọ aláṣẹ jẹ, owó dé ọmọ aláṣẹ là. Kí gbogbo yín kí ẹ kó ẹrù yín tó fúyẹ́ àti èyí tó wúwo ìlú Lapataba yíyá. Ìbírí algo controla. cannot be distracted by the hoodoo voodoo befuddling surgical sorcery of the aboriginal denizens of Lapataba. wọ́n ní kí ẹ má jẹ́ kí idán àwọn aráàlú yìí ṣì yín lọ́nà kí a má bàa joyè ọ̀mùtí tó gbàdé ìṣẹ́ dákẹ̀rẹ̀gbẹ̀ borí. We have the preeminent Magnaya Rationist Editionist and we must circumvent around all impediments come encumbrance impressional simulacrum. A ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ láti ṣe ẹ má jẹ́ ká fi ẹ̀tẹ̀ sílẹ̀ máa palàpalàpà. ẹ wá òwúrọ̀. àjẹpẹ̀jù àjẹpẹ̀jù àjẹpẹ̀jù. Ah. <laughs> ìròyà ẹ wá òwúrọ̀ o ẹ wá ẹ wá ẹ wá ẹ wá ẹ wá ẹ wá. ẹ bó ṣe ń lọ játidàtí jágbàjàgbà. Ah, ó mà pọ̀ nílùú lápátábà. tó gbénáwó ju ẹkùn láì ṣáwó ọ̀rọ̀ yìí ò yẹ nìkan o jàgbàjáde ti lé ẹ ní ṣèṣe ọkùnrin ẹ wọ́n ń dábò ládé ẹ wọ́n ń dákọlù lẹ ọkùnrin wà sílẹ̀bẹ̀ gbà sílẹ̀bẹ̀ jáde. kéré onílé àlejò lọ́kùnrin lóbìnrin lọ́mọdé. báyìí kọjú pé kẹsẹ̀ pé kí gbogbo obìnrin fi iṣẹ́ ìrìnnà oko sílẹ̀ kí wọ́n má bàlágbàlà málẹ̀ báyìí tí wọ́n bá dẹ̀ ti ń bọ̀ kó mú ọkọ wọn dání àti ọkùnrin tí ò tẹ́ ìráyà fẹ́ náà kẹsẹ̀ pé sí àgbàlá málẹ̀ mo wíire àbí mo wíire. ọlọ́tọ̀ ní tòun ọ̀gbìn ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tòlú ọ̀tọ̀ ní tọ́lù tọ́lú ọ̀tọ̀ ní tọ́lù wò gbogbo ayé ló mọ̀ pé ọ̀tọ̀ là á rìn nílùú alápatàbà bẹ́ẹ̀ àtẹ̀wọ́ la bálà a ò mẹ́ni ó kọ́ òòṣà òkè ló ṣe wá lákọ̀dà ẹ wá wò ó ọwọ́ àlejò kan ló wá láti ìlú àwọn ọ̀dẹ̀ mo dẹ̀ ti rí àròkọ wọn mo ti gbọ́ látẹnu olórí wọn mo dẹ̀ ti gbà kí wọ́n máa bá a gbé ẹ bára lẹ̀ wọn ò ní wá gbé pẹ̀lú wa lásán o wàá tún máa kọ́ àwọn ọkùnrin wa ní ẹ̀kọ́ ìwé. máa lẹ̀ gbogbo wa pátá la mọ̀ wípé àwọn aráàlú ọ̀dẹ̀ wọn ò lọ́pọlọ lórí. ọpọlọ orí wọn ò yàtọ̀ sí tọmọ náà gún irú oríwo làwọn akọ sí gbẹ̀gbẹ̀ ọ̀rọ̀ báyìí. nílùú tó jẹ́ wípé ọkùnrin náà fi ṣe baálé ilé wọn ah, ah. ọkùnrin ní ọkùnrin ní ìjòyè nílùú tí òòṣà òkè fi àwọn obìnrin ṣe ìyálé wọn lórí wa ẹ jẹ́ wá sọ fún mi irú ẹ̀kọ́ wo gan-an làwọn dìdìrín aráàlú ọ̀dẹ̀ fẹ́ kọ́ wa. ẹ̀kọ́ òfútu fẹ́ tẹ̀lé asán gbá sápò ni. ẹ wo èmi ò kọ́ ẹ̀kọ́ wàhálà kankan o kí ni mo fẹ́ fi ẹ̀kọ́ ìwé kíkọ́ sí. ṣé ètò bá ṣe ń dáná fáwọn ìyàwó wa náà fẹ́ kọ́ wa ni àbí ètò ṣùgbọ́n alájà bá ṣe ń ṣètò ọmọ bíbí. bóyá lẹ́nu o ní ìgbẹ̀yìngbẹ́ kí láǹfààní ìwé ẹ̀kọ́ tá fẹ́ kọ́ tó jẹ́ pé ní ìgbẹ̀yìngbẹ́yìn bí àwọn obìnrin wa náà máa fẹ́ wà wọ́n máa padà fẹ́ wá sílé náà ni. ẹ wò ó ẹ̀yin aráàlú ọ̀nì ẹ tẹ́tí yín bẹ̀lẹ̀ jẹ́ kí ẹ gbọ́dọ̀ lọ́gbọ́n. kò sí nǹkan míì tá dá ọkùnrin fún ìdúkọ́ bàlágà kíyàwó rẹ̀ fẹ́ sílé kó máa dáná fúyàwó rẹ̀ kó sì máa fọṣọ ìyàwó rẹ̀ tó bá dọ̀tí. lọ́wọ́ wá tó àsìkò àti ṣe ètò ọmọ tán ìyàwó rẹ̀ borí ẹ̀ ìyàwó bá ti lóyún òun náà ṣe kiri yóò kù mí yóò fi jọ kù rù kiri títí títí ìyàwó rẹ̀ yóò fi bímọ. sí àǹfààní fún ẹ̀kọ́ rádaràdà kan ní àyè pàkátì. Infimo Castle. Ní àkọ́kọ́. The tergiversation of this atmospheric macroscopic macrocosm may have led to the incomprehensible parochialistic godliness Talbot. We are here as the chiaroscuro experts to deracinate the episodic virulent torpidity that has enveloped the Oipoloyi of Lakpataba. Wọ́n ní láìfọ̀tà pé ohun tó kọjú séèyàn kan lè kẹ̀yìn sẹ́lòmíì. Ká má fi ṣapala pàpàlà. Ká má fi àpàlà wé pàlà pàlà. Wíwá tá a wá síbí, a ò bá tìjà wá fìtínà kọ́ ti palára kọ́ ìmọ́lẹ̀ ló dé tàwa tọ̀ sínú òkùnkùn yìí rere la mú wá fún ìlú lápátápá. The magnificent veneration, grandeur and splendor of the heroes' past must not be obliterated because echoes promises are composed. Ẹ má jẹ́ kí ìjìyà àwọn tó tẹ̀lé idán já sásán lórí ilẹ̀ yìí torí wípé ẹṣin iwájú ni tẹ̀yìn wò sáré. venomous and park. kan ẹbí rere la wá ṣe àwọn àtijọ́. nílò lágbàtà máa ń dàgbàjà ti dàgbàjàgbà. ìròyìn ẹ̀ wá òwe àgbà èkó. ọmọ ní nǹkan ti wúwo jù lórí mi wo àwọn wúlóbì àti galagala wọn tún àwọn báwọn náà yín kò. àgàgà galagala pẹ̀lú bóyá máa ń yán òun yẹn ah, ó ga òun gan owó kí ga ọ ẹ wo ẹ these people are not friendly at all o ọ̀rọ̀ lùi gan-an ó wà lè ju ti ọbẹ̀ alẹ́ lọ o. ẹ wo késekése la rí lọ́bẹ̀ alẹ́ kásákásá bàbá késekése. ẹ jọ ẹ jọ ọ̀rọ̀ kan rèé mi lójú tí mo fẹ́ béèrè o nígbà tí ọkùnrin yẹn sọ̀rọ̀ ní àgbàlá málẹ̀ wọn lẹ́ǹkan ó ní ẹ mú bọ̀ o ẹ tí obìnrin bá lóyún ọkùnrin máa mú omi ẹran yó ẹ jọ what's that. Ah, ìlú àwọn grandma Otondo ni and i'm sure his father told him some facts about this place. ẹ òótọ́ ni ṣe rí ní Lapataba àwọn ìyàwó ìfẹ́ tí oyún bá ń fi àwọn kí àwọn ọkọ wọn máa look smart máa yan fanda kiri fún ìdí èyí ọkùnrin tí ìyàwó ẹ̀ bá lóyún òun náà ó máa mu omi ẹran bíbọ̀ omi ẹran bíbọ̀ ẹran tó bọ̀ omi ẹ̀ ó máa mú <laughs> omi ẹran yìí máa wá jẹ́ kí inú ọkùnrin bẹ́ẹ̀ yọ òun àti ìyàwó ẹ̀ máa wá máa rán wọ́n máa máa ru ikùn kiri. You can say that again, but you will have to keep that opinion to yourself for now. Ọ̀gá, kí ni ìdí gan-an ta fi wá sínú ìlú yìí? A wá kọ́ wọn lẹ́kọ̀ọ́ ìwé ni. Mm -hmm. Ah, there is more to this. You can say that again. Ah. But for now, let sleeping dog lie. Right. Chiroba, Ọ̀tún, Malogun, Malẹ̀. Ọkàn yín kó sókè, ṣé kò sí? Malẹ̀. Wọ́n ní ojú lalákàn fi ń sọrí lórí àwọn àlejò tá a gbà nínú ìlú yìí ni o sẹ́yìn ò rò pé omi lè lọ tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu ṣé kò tó ká fura sí àwọn tí wọ́n ṣe irun kúnkún bí ìwọ̀fà àdáwójọyá yìí tí wọ́n tún dì kákádì kúnkún bí ológun kọ̀ra ẹ má bẹ̀rù ẹ má fòyà ẹ kúkú mọ̀ pé gúdúgúdú ni mí mi ò fìgbà kan túra lẹ̀ mo tọpinpin mo ṣèwádìí wọn dáadáa wọn ò ń ṣológun wọn ò mọ nípa idán wọn ò mọ ọwọ́ yípadà mo ti gbé wọn yẹ̀wò wọn fúyẹ́. ibo gangan lẹ ti rìn pàdé àwọn ẹni. ọkínba àfẹ́kẹ́yìn mi ni ìyẹn dé yanjú òun ló sọ fún mi nípa wọn mo dẹ̀ yẹ ohun tó bá mi sọ nípa wọn wò mo dẹ̀ rí wípé kò lè pa wá lára. kí wàá ní àǹfààní ìwé kíkọ yìí fẹ́ ṣe fún àwọn ọkọ wa. kò sí àǹfààní kan ju kí wọ́n lọ fìyà jẹ wọ́n lọ bẹ́ẹ̀ ni wọn ò kọ́ wọn níbọn yíyìn wọn ò wọn bí wọ́n ṣe ń lo idà ẹ jẹ́ kí wọ́n lọ máa dara wọn láàmú lọ kọ́ ẹ̀kọ́ yìí màá rọ̀ kí ẹ kàn nípa fún àwọn ọkùnrin yín tẹ́ fìyà jẹ kí wọ́n máa lọ èdè ọ̀run tí olórí wọn sọ yẹn ó tó lẹ́fọ̀rí kí wọ́n máa kọ kó máa fọ́ wọn lórí lójoojúmọ́ The epithetic sobriquet that delineates the idiosyncratic biotic quality of my personnel is Olawale Willoughby. Wọ́n ní orúkọ àwọn ni Mr. Olawale Willoughby. Ẹ ẹ kí la fi yẹn ṣe. But you may unambiguously call me call me fo Mr. Willoughby. Wọ́n ní ṣùgbọ́n ẹ lè pè wọ́n ní Mr. Willoughby. Ẹ ò níwà, ẹ jẹ̀yàn, ẹ ìṣúlówó ìkagidi, ìràkínní jẹ́ wé We are here on a consequential expedition to illuminate you from the coterie of Ja'ala Yasusadak. Ìdí pàtàkì tí a fi wá síbí ká kọ́ yín lẹ́kọ̀ọ́ ká mú yín kúrò lóko dúdú ká ṣe yín lóge ká wú ẹ̀yìn mọ́. Àkíkà òjé Marina fẹsẹ̀ gúgò kíbẹ̀ má ṣẹ̀jẹ̀. All this will not be possible without your unmitigated coaction, collaboration. Mm concurrence and perspicacity, a strong sense of stickability and tenacious volition, with maximum sweet discipline and supremous order. ṣùgbọ́n gbogbo eléyìí yóò lè ṣeé ṣe láì ṣe wípé ọ̀tún wá wẹ̀ òsì òsì wá wẹ̀ ọ̀tún ìfọwọ́sowọ́pọ̀ yín ṣe pàtàkì ó ṣe kókó pẹ̀lú wa. ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣe wáyé nǹkan méjì péré là ń wò mọ́ yín la alákọ̀ọ́kọ́ torí pé ẹ gẹ́lẹ́ bíi tiwa ẹlẹ́ẹ̀kejì torí pàǹtí yírùn yírùn tí ń sọ yorùbá lẹ́nu tí arákùnrin tí ń sọ èdè ọ̀run yóò bá gbọ́n ṣé bóyá káǹtí yírùn yìí kẹ́ ẹ gbọ́n ti yín. orúkọ mi gala gala kì í ṣe àti yírùn yírùn. <laughs> o ti ọ̀dà lè e pakó wọ́n ní jẹ̀bú ọ̀dà ìjẹ̀ṣà òṣùwọ̀n ẹnìkan ló ń jẹ̀bú jẹ̀ṣà wọ́n lórí yín burú ọrùn yín yí dà ẹ̀yin eléyìí pera rẹ̀ ní galagala sọ́kọ rẹ̀ galagala ẹ má bàa rẹ̀ wá. ọ̀ndà bùlábé ọ̀ndà kọlu ọ̀mùrún bàtìkẹ́lẹ́ bàtìkẹ́lẹ́ dátidátì. miss galagala mo tẹ̀ ti fẹ́ béèrè lọ́wọ́ yín ti pẹ́ gan-an kí ni ìtumọ̀ galagala. kí ló tí wọ́n jẹ́ chidinma orúkọ tí àti bàbá sọ mí ni Chidinma. òfin tó mégun tiẹ̀ tó mẹ́lẹ̀ tèmi náà. Ah, but orúkọ tó nítumọ̀ ni Chidinma o it means God is beautiful kí ni ìtumọ̀ gàlàgàlà àti wípé ìlú gbogbo lẹ ti wá. I don't understand. Ṣé o fẹ́ ṣe interview fún mi ni? Àbí báwo? Ẹ wo bí, ẹ jẹ́ ká yára wá ń bẹ̀rẹ̀ nù. Kí ni mo sọ? ẹ jẹ́ ká yára wá ń bẹ̀ gbogbo èyí tó bá yín yìí ọ̀tọ̀ ni o ẹ jẹ́ ká yára wa ní brain ìrònú tó sorí àgbàkodò òun ló bá Mr. Willoughby nínú káàmpù wọn mo lọ yọjú wò wọn ọ lè jẹun ẹ wo ṣe lọgbọn jẹ yẹn ti sẹgbẹ kan it seems this mission is failing hey. so ẹ jọ torí Ọlọ́run kí la lè ṣe what can we do ẹ wò ká má pa ká má jà ẹ ẹ̀kọ́ sáà á ṣe irun ìwé kò yé mi o. ẹ wò kò yé mi náà nílùú tó jẹ́ pé àwọn obìnrin wọn ní agbára burúkú tó bá lọ ṣe wá jàǹbá ńkọ́. Ah, wọn ò lè ṣe wá ní jàǹbá torí ọ̀gá àti máàlẹ̀ wọn ti ní agreement pé wọn ò gbọ́dọ̀ pa wá lára àwa náà ò dẹ̀ pa wọn lára. kí wàá l'assurance ta ni wípé ó máa stick sí agreement yìí. nothing we just hope the do you know ẹ wo wọn lọ sùn mo ní subject láti kọ́ lọ́nà. Mm. ìwà ìbá kan. Ah, easy ẹ̀. báwo sá. àwo lọ. Do you think Mr. Willoughby is shagging this girl? Mm. Hmm. Bóyá ká bí wọ́n. Àbí. <laughs> Bí ta ni? Ẹ wo èmi ò sí ń bẹ̀ o torí tẹ́ bá lọ bèrè sí òyìnbó burúkú ni wílọ́ọ̀bì máa fi fọ orí yín dànù. <laughs> Ah, the interpretation kìíní kan kìíní wo àwọn yìí lọ yìí lọ sùn á fẹ́ pè á fẹ́ yín fètè pè á mẹ́rin pè á fẹ́rin yìí fètè pè fẹ́ rí kí fètè pè. àfàjà pè. àfàjà fẹ́ rí kí pè. àfàfà tẹ́ pè. àfitọ́nà pè. Àfàfà tẹ́ pè pè. afàfàṣẹ́ṣẹ̀ṣẹ̀ pè. ẹ jẹ́ kí a lọ lẹ́ẹ̀kan. afètè pè. afètè pè. ká má sọ pé àfètè à ń sọ bí ẹ sọ́tẹ̀ lè mú. dàgbàjà dàgbàjà ara mi rẹ̀. Abi, you shako. They are impossible, incorrigible, irreparable, psychosomatic trichotillomaniac. Uh, uh, uh, Galagala, calm down. Calm down. Èmi ni mo ní right sí àwọn òyìnbó ńláńlá. Kí ló ṣẹlẹ̀ gangan? Ọbẹ̀ Alẹ́gùn ò lè tó yìí. Àwọn alápátá bá wà disciplined. Wọ́n bàjẹ́ ó kọ̀ ó fẹnu ọ̀ra. ìdí nìyẹn tí a fi wá sínú ìlú yìí láti wá tún orí wọn ṣe gálagálà gbogbo eléyìí ò jẹ́ àjòjì sí ẹ you have always been in this game with me. I'm tired. I want to go home. Home for any teacher is where the students are. Our students now are the people of La Pataba a dẹ̀ need láti kọ́ wọn gàlagàla kí ló dé tó ń sunkún wọ́n mọ̀ ẹ́ náà bad students don't break you why are you emotional. nígbà tó jẹ́ èmi àti yín à ń jagun à ń ṣẹ́gun à ń ṣe gúdúgúdú méje àti yàyà mẹ́fà kò sẹ́jọ́ kò síjọ̀gbọ̀n kò sáriwo ìsìta wa pọ̀ oríṣiríṣi ẹjọ́ gọ́tà dọ̀tí là gbọ́ the most annoying of it ni awuyewuye láàrin àwọn tá kó mọ́ra tá pè ní teachers sọ pé èmi àti yín fẹ́ra You are doing well, my dear gálágálá ǹjẹ́ o mọ bí ọ̀pọ̀lọpọ̀ ọkàn ọmọ ènìyàn ṣe ń ronú tí wọ́n bá rí ẹlẹgbẹ́ wọn tó ń ṣe dáadáa ju wọn lọ èyí tó yẹ kí wọ́n fi kan sára sí kí wọ́n kí ikú ọmọ ṣe kí wọ́n kí ikú oríire ọ̀pọ̀lọpọ̀ ní bẹ́ẹ̀ wọ́n á wá wá ẹ̀sùn sí lẹ́sẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà tó bá lówó lọ́wọ́ wọ́n á lọ ṣẹ́ṣó ni tó bá lọ́pọlọ pípé máa ní kò jẹ́ bàbàrà ẹnìkan ti ṣerú ẹ̀ tó bá ń ṣe dáadáa lẹ́nu iṣẹ́ ẹ̀ tó ń ní tó ń yege tínú ọ̀gá ń dùn sí wọn á ní ẹ̀mí ọ̀gá ni ìyàwó ọ̀gá ni ọmọ ọ̀gá ni gàlàgàlà it just shows that àwọn olùkọ́ ẹgbẹ́ fúnra wọn wọ́n sì nílò ẹ̀kọ́. but jẹ́ kí a kọ́kọ́ lé akátá àwọn ará alápatàbà lọ́nà kí a wá fàbọ̀ bá ẹ̀dìyẹ àwọn colleagues ẹ̀. you are doing well my dear Galagala ìdí rèé tí wọ́n fi ń rí tiẹ̀ sọ ẹni ayé ò bá rí tiẹ̀ sọ ti kú sáyé ó nù sí dúníyà ó fà ìsìn ló gbà orin asán àìnípa bíi ṣe pé orí àpáta. sáré <laughs> lọ́bì èmi ni mo ní ráì àwọn yorùbá ní láláyé. <laughs> that is the spirit yes that, that is the spirit you see uh, uh, má worry galagala we start some disciplinary measures from tomorrow. pa mí lẹ́rìn <laughs> i like that that is it. èèyàn dá ṣé mo ṣe ń pọ̀ ọmọkùnrin látàárọ̀ á lóun gbọ́ ọkọ̀ tí mo sọ ìyàn dá. Eh, mo ń bọ̀ ah, mo ń wọṣọ ni. ó tó ti bẹ̀rẹ̀ ni àbí. lọ́jọ́ sí ni kò wọ̀ wo bí sọfẹ́ gbòòtọ́ rẹ̀ àwọn àlejò wa ti lọ gba àṣẹ lọ́wọ́ maálẹ̀ maálẹ̀ sì jẹ́ kó yé wọn wípé gbogbo ẹ̀yin ọkùnrin ìlú pátápátá lẹ gbọ́dọ̀ wọṣọ yìí ṣó ti rí lọ́jọ́ ni kò wọṣọ yìí. ìlú lápátábà ẹ̀ dàgbàdàgbà ara mi rere mo lórí olóko láàtẹ̀. ta ló bá wí wájú mi ló mọ̀ wá bó ti gbàgbé ni sẹ́mi mò ń bọ̀ sàdóńtè ń wò wá o ń wò wá o kí ni jẹun kí ni jẹun lórí rẹ wo tó bá bí alájà rẹ dá tó bá ti dára tó ń lọ léwu ìwọ mọ wọsọ yìí. máa lè mi ẹ máa fara balẹ̀ o kátó kátó kọ ẹ dẹ̀ ti máa rán mi lọ sílé ẹ máa máa rán mi lọ sílé mi mi mi mi gbé yẹ mi mi gbé yàrá yà mi wá wá fẹ́ yàwó. ó sì ẹ wá dá àmọ́ wá gbọ́ mi fún tó ṣe yìí ìjọ méjì gbáko ni wọ́n fi fọ́ ohun bọ̀. lẹ́yìn ẹ̀yìn àti tani ẹ̀yìn àti tani ẹ má ẹ má máa bẹ̀ dá wúrà àwọn àṣà burúkú bẹ́ẹ̀ ẹ̀yìn àti tani ẹ má fọ́nrán lẹ́yìn ọmọ mẹ́rin lẹ́yìn ọmọ mẹ́rin tẹ́ bá lẹ́mi sí ta ta ta ló fẹ́ fẹ́ mi. kó o sì kú wọ́n ti ní ẹ̀jẹ̀ kó o lọ́mọ dáná tó máa mi dá lọ mi ní ṣe tálọ́mọ ẹ̀sọ́ tó ń ṣe kọ̀ọ̀kọ̀ ṣé tí kí ni mo fẹ́ jẹ kí ló gbé kọ́lẹ́ kó wà lórí iná. mo fẹ́ ro àmàlà ni. ẹ lọ rò ó náà mo fẹ́ jẹ o ti kú wọn wájú mi lọ́wọ́ kan onírànú ọkùnrin dá ti jà àti kí ló ń ṣe kò mọ̀ ju yún náà lọ́ba ti pé wọ́n fọ́ wọn wọ́n dá bùládé wọ́n dá kọlu lẹ̀ ọkùnrin wà sílẹ̀lẹ̀ gbà sílẹ̀lẹ̀ jáde jáde èmi lágbà kábà ẹ̀ lágbà kábà ẹ̀ ẹ̀rọ̀yà ẹ̀ wá. Adégbèjì. ẹ The uniform is a hieroglyph of identification, unification commingling, consolidation, mm -hmm. amalgamation, and concurrent affiliation. Mm -hmm. In our case, it shall, with impelling alacrity, indoctrinate a punctilious, scrupulous, and meticulous discipline among the students. Uniform in your ìyẹn aṣọ ẹgbẹ́jọdá tẹ̀ wọ̀nyí jẹ́ àmì ìṣọ̀kan ní ilé ẹ̀kọ́ kò sí àyè ẹlẹ́yàmẹ̀yà lágbájá jù ńlá mọ́rin tàmẹ̀dójú ńlá ká sàgbé lọ adigun wọn sọyàn ni àbí ẹ̀kan ni wọ́n tẹ̀ lọ́wọ́ yìí àparò kan ò ga jù kan. by the power bestowed on me mm. by her royal majesty mm. Mm-hmm. Onilapataba of Lapataba mm -hmm. there is no student here higher than my comeuppance chastising. gẹ́gẹ́ bí agbára tí a fi fún mi láti ọwọ́ ọba wa Onílapataba tìlú Lapataba Mm-hmm. No more shilly shally. Mm -hmm. No more insipid wishy washy. Mm -hmm. No more mumble mm -hmm. muddle, mm mm-hmm. gabbled, instructable, dilly dally torpidity in my school. Kò sí àyè àpàlà ní Buckingham Palace. Kò sáàyè ọdún eégún ní Kàbá. Kò sáàyè rẹ̀gbẹ̀mọ́ eni sùkúù pariwo nínú class bó bá ipá lè ariwo ìjọ̀gbọ̀n ìgbóni ní sáìsì. welcome to the school of Jagbajanti. ṣebí o dey see dem o we dey see dem na dey feel dem o we dey see dem ṣe kéré àti àṣà ó ń ṣe kàtìkàtì ọmọ tó kẹrùn mẹ́rù rẹpẹtẹ kílẹ̀ tí ìbí o bí orí wẹ̀lẹ̀ ìbí o tẹ̀lé dàbàrú ìsukù ó ń ṣe kàtìkàtì mẹ́ta sọ àgbà àti ìṣẹ̀lẹ̀ karamọ́. mo fẹ́ tọ̀ mo fẹ́ tọ̀ mo fẹ́ tọ̀ ìjọba ti jẹ ẹgbẹ́ tán.

Màálì mi, ìlọ́mọ, ìlọ́mọ, àní wọ́n nà wọ́n nà di ti pàṣẹ fún gbogbo yín pé kẹ́ lewe lọ léèwé, ó wá lóò lọ́mọ. Nǹkan tó bá ní ẹsẹ̀ ń ni ẹ máa ṣe, tó o bá o ṣe wọn ò ní mọ̀ ọ̀nà. Pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ṣùgbọ́n tó gbọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó dà kó sí wàhálà kí ló máa jẹ. jàmọ́lá. ó máa jẹ mọ́lá ó dà lọ́rọ̀ kó jẹ́ lọ́rọ̀ kó jẹ́ pẹ̀lẹ́ mọ́kè mọ́. Yeah kankan lè mí. kí ló dé ìfarabalẹ̀ kí ló dé. ọ̀nà mi níléèwé ọ̀nà mi náà kú náà dẹ́rí ìwé ìwé ìwé tí a ní ogun amúnisìn gan-an èmi ò lọ léèrè mọ́ o mi ò lọ léèrè mọ́. olóṣì tíṣà ó tún ó lọ́ba ẹgbàá nà mí lálágo méjì méjì ti wú báyìí. Ah! irọ́ ni o. ó ti kú ó ti kú. ó bá yẹ ká láago méjì kú o. ó ti kú mi lè ṣe nǹkan kan mọ́tò méjì. yìí ò ní da o. bíbí <laughs> ìyànda ọkọ lé mi mm-hmm. ọ lọ. ńlọ ńlọ ńlọ. fún àǹfààní ara rẹ náà ni. ńlọ mọ. mo dà tó bá jẹ́ pé ti dúró mi. mo dá ọ lójú pé wọn lọ bá àwọn tíṣà pé kó má fọwọ́ kàn mí. ẹ ẹ ẹ ẹ máa lé mi ẹ eh, eh, wá lọ gbèjà mi o ẹ̀yin náà máa nà wọ́n padà. ẹ eh, máa sọ fún un ọkàn rẹ balẹ̀ tí ẹ wá wọlé náà kó o jẹ́ lọ wo ibi tó ní kinní gbà. ṣé ètò aago méjì ẹ ẹ lọlé ìwé mọ o. o lọ tí ẹ dìde lẹ̀ ní wa lọ wa lọ lé lọ náà dìde jẹ́ lọ wò ó jẹ́ ń débẹ̀ bóyá òótọ́ ló ń pa àbí irọ́ ni ẹ wá lọ wo. àmọ́ ní tilé mm. ẹ jẹ́ jẹ́ ká kọ́ lọ wo tí a ò bá mọ ibi tí a ti ń bọ̀ a ò ní mọ bí a ò ṣe rìnà ibi tí a ń lọ èyí ló ṣe ṣe pàtàkì láti mọ ìtàn wa history is the subject I will be teaching you. gbàgbé ìlérí tí Málẹ̀ ṣe fún wa ni. ẹ jọ kí ni fẹ́ kọ́ wa báyìí. well English. English. Eng, English. èdè gẹ̀ẹ́sì. èdè gẹ̀ẹ́sì. yes èdè gẹ̀ẹ́sì jẹ́ ìkan lára àwọn èdè tó ṣe pàtàkì ní àgbáyé. ẹ̀yin wo sórí bí tó déhùn gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọdé ti ẹni o gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọdé ti ẹni o ah, ah, ó ti jẹ́ nù kọ́kọ́ wa lọ ṣé ṣé ìwọ mọ̀ wípé ńgbà tí àwọn àgbàlagbà ọ̀gbọ́n hmm. báwo lọmọdé yìí ṣe fẹ́ gbọ́n. kò lè gbọ́n a sì máa gba kó ta kò tí wọ́n fi yán máa wá kọ́ wa báyìí kí ni ó kọ́ wa. ìlú ọ̀dẹ̀ náà ti wà ìlú ọ̀dẹ̀ wọ́n gbọ́ àǹtí òrèbé ẹ ẹ má bínú ohun tẹ́ ẹ san lẹ́ẹ̀kan pé èdè gẹ̀ẹ́sì kí ni ń jẹ́ bá. mo ti mọ̀ wípé ẹ máa béèrè question yẹn èdè gẹ̀ẹ́sì ni irú èdè tí ọ̀gá wa Mr. Wulobi máa ń sọ. nítorí wípé àwọn ni wọ́n gbọ́ èdè jù ni wọ́n ṣe jẹ́ ọ̀gá wa. Hmm. Hmm. Hmm. ẹ̀yìn tí wọ́n la orí wọn tí wọ́n fi kó èdè ọ̀run síbẹ̀ ní àwọn ọ̀gbọ̀n. ẹ jẹ́ á láti àwọn nǹkan kéékèèké tó wà ní èdè gẹ̀ẹ́sì. Boss, the ox. Boss, we aren't making any progress with these people because it's difficult or hard to motivate or to inspire people possessed with no ambition in life. Motivate them. Everyone wants something in life. To motivate them, find out what they want. I won't worry. I Ọkínbá ni ẹ. Ta ló ń jọ́ Kínbá? Kí lọ Kínbá? Àwọn ọkọ ọba ìlú yìí ni wọ́n ń pè ní Ọkínbá. Omi ni ọkọ so Mailẹ̀ dá ní ọkọ mẹ́rin. ó sì máa fẹ́ sí i. kí ni miss galagala ń ṣe. you people should talk less observe more oníkálukú yín lẹ ní assignment tàgbélé yín lọ́wọ́ ètò kan yín báyìí ni kẹ́ find out kí ni àwọn ọkùnrin ìlú ìfẹ́ báyìí báyìí. kí la fẹ́ kí la fẹ́ kí la fẹ́ ẹ rìndìn ẹ yọ̀lẹ ẹ lákíkanjú ẹ láfojúsùn èèyàn ṣáà lè wà láyé kó má ní tó fẹ́ kí ni nǹkan náà tó lè jíjà yín mo mí pé kí ló lè ta yín jí kí lẹ fẹ́. látìgbà tẹ́ tiẹ̀ ti ń sọ gbogbo ọ̀rọ̀ yín tẹ́ ń sọ yìí eléyìí tẹ́ ẹ sọ yìí ló dùn mọ́ wa nú jù nǹkan tí àwọn ọkùnrin ìlú ìfẹ́ kò le rárá bẹ́ẹ̀ bá sì lè ṣe fún wa. kí ni nǹkan náà. a fi ìlú wa sílẹ̀. bẹ́ẹ̀ ni. ká fi sílẹ̀ bẹ́ẹ̀ ni a kó kangara yín kúrò nínú ìlú yìí. a ò fẹ́ ní yín látọ̀lú yìí mọ́ ẹ mọ́ lọ ìdẹ́sẹ̀ tó. oru yín mú wa. Ah! ẹyẹ fò wọn ní òfò oore èkó oníṣọdẹ ológin ni ah, ó ó mà dáyà sí wa. guys kí ni àwọn students yìí fẹ́. they want us out of their village. wọ́n láwọn ò fẹ́ rí imi wa látàn o. i don't get it à ń torí ọjà wọn jà ọjà níta ló ń jà lẹ́ńkulé òun tínú wọn ò bá dùn láti gbà wá lálejò inú èmi kò dùn láti wà ń bí because i have missed my side also in Ibadan. look look at my skin omi ìlú ti bà mí lára jẹ mo ti dúdú tán i mean they are so hostile so unfriendly wọn ò welcome wa properly wọn ò tún fún wa ní ilé gbé look at ọbí tá à ń gbé like ṣe refugees even refugees they have it better. Sometimes the environment smells. I don't know what they are burning. Wọ́n yé má jo ewé jo egbò. Gbogbo ẹ̀ náà lórí òfo ni. Àwọn àwọn olójú dúdú àbínú dúdú. Ẹ wo, àyàn ọkọ mi ti yùn mí. Ẹ jẹ́ ká máa lọ. Tọ́ba láwọn ò fẹ́ wa, àwa náà ò fẹ́ wọn. Àwọn tó rí wọn ò pé rárá ẹ̀. Lójú wọn àwọn lọ́gbọ́n jù. Sọ̀rọ̀ báwo la fẹ́ kọ́ wọn? Ọ̀rọ̀ yín jọ mí lójú gan. Kódà, ó yà mí lẹ́nu tí ẹ ò bá gbàgbé nígbà tí mo kọ́kọ́ dé àbá olóròǹbó. sáà ó yàtọ̀ nígbà tẹ́ dé àbá olóròǹbó we were fascinated ó lè jẹ́ pé bóyá à ń ṣèjọ̀gbọ̀n o but we loved your presence we loved your grammatical kuntakunte báwọn eléyìí wọn ní life nothing i repeat nothing inspires them. something will inspire them. ẹ ti béèrè lọ́wọ́ wọn wípé kí ni wọ́n fẹ́ ti want us out of their village wọ́n ní fi ìlú sílẹ̀ fún àwọn. exactly ohun tá a fi inspire àwọn gangan nìyẹn. ẹ fẹ́ ká lọ àbí hmm. ẹ fẹ́ ká kúrò lóyún hmm. kò sí problem a máa kúrò ṣùgbọ́n ọ̀rọ̀ lórí májẹ̀mú ni ẹ̀yin ará ìlú lápátábà àti àwa àlejò yín a máa ṣeré ìdíje a máa gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá gbogbo yín lẹ kúkú ti mọ òfin bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àbí bẹ́ẹ̀ kọ́ hmm, ẹni tó bá ti wá tayọ ẹnikẹ́ni nínú wa tó bá jẹ́ pé ẹ̀yin borí wa a máa kẹ́rù wa a máa lọ. ṣéke bá a bá ti gba wojú goli yín àbí kí lẹ ń pè kínní. ẹ o tẹ ẹ bá ti gba wọlé ṣùgbọ́n kì í ṣe pé kẹ gba wọlé nìkan tẹ ẹ bá ti gba wọlé ju iye ìgbà táwa bá gba wọlé lọ ah. then you win. ẹ já kò sí alọmọléwé làpàtàbà àìsàn àwa lọ́mọléwé lápátábà àìsàn. ó dára ó lẹ́wà ó hùwà ó sì tún gbayì. Hey! Everybody join Jagadantis of mathematics. Wey dey Dabaruwa our continent. Oyibo say na podcast we go use days of mathematics. Follow Jagadantis. Jagbajantis ti dé ẹ̀ kí ṣe ṣọkùnrin. Eh, wọ́n ń dábò ládé eh, wọ́n ń dákọ̀ lulẹ̀ eh, ọkùnrin wà sílẹ̀bẹ̀ gbà sílẹ̀bẹ̀ jáde jáde nílò lágbàtàbà dàgbà jáde dàgbà dàgbà ìròyà ẹ̀ wá òwúrọ̀ àjẹgbẹ̀jù àjẹgbẹ̀jù àjẹgbẹ̀jù ah. <laughs> ìròyà ẹ̀ wá òwúrọ̀ o wá ẹ̀ wá ẹ̀ wá ẹ̀ wá wá ẹ wá. ẹ̀rí bó ṣe ń lọ játidàtí jágbàjàgbà ó mà pọ̀ nílùú lápáta bàjí o. ọkùnrin ṣèṣe obìnrin. dáńtó gbẹ́nà wojú ẹkùn láì ṣáwó ọ̀rọ̀ yìí ò yẹ ìbọn o. jàǹgbàjàǹdì sílé ẹ̀ ń ṣèṣe ọkùnrin ẹ̀ jagunlade wọ́n dákọlù lẹ̀ ọkùnrin wà skelebe gbà skelebe jati jati nílò lápátábà eh. jagba janti jaga jaga. ara mi rere mo lórí ológo láàtẹ. báwo lẹ ṣe fà sí iná tí wò ní fún yín ẹ wá wo bí èèyàn níjẹ̀ràn ọ̀rọ̀ yíyàn àgbà wọ́n mà ṣe kátikàtẹ́ wọ́n ṣe jágbajàgba ilẹ̀ tí yọ dàgìrì dàgìrì dọ̀rọ̀ dọ̀rọ̀ wọ́n pọ̀ ní lápáta bàtàbúlẹ̀ o. jàǹgbàjàǹjì ti dé ẹ̀ ṣèṣe ọkùnrin wọ́n ń dábò ládé wọ́n ń dákọlù lẹ̀ ọkùnrin wà sílẹ̀bẹ̀ gbà sílẹ̀bẹ̀ játijàti nílò lápáta bà ọ́ jàǹgbàjàǹjì jàgàjàgà ẹyẹ kò wọ́n ní òfòóre epo ní sọ́dẹ̀ ológin ni ó ah, ó mà dáyà tó ń wá pakànpakàn lùkàn jìyàn àdàbà ń bò gèdè bí ẹni pẹ́yẹlé ò mà gbọ́ ẹyẹlé gbọ́ o. Kúránì òfin gbáyé pẹ́. ẹ dákun ká máa bá bọ̀ ilẹ̀ ti yọ ẹ má má jẹun ata kàtìkàtì jágbàjàgbà lápàkábà ló wà ó. Rẹ̀mí rẹ̀dọ̀. Rẹ̀mí rẹ̀dọ̀. ẹ tún fi mú kọrin àníkẹ́ kọrin láti inú. inú. Rẹ̀mí hmm. rẹ̀dọ̀. Rẹ̀mí rẹ̀dọ̀. la, do so. la, do so. So so. So so. So so. Re mi. sol, mi. Re do. Re sol, Solala la fa. ibẹ̀ ni wọ́n ń lọ òkè mọ́níkẹ́ lọ. Fami. Fami. Sọmi. Sọmi. Redo. káàbọ̀ sórí ele ìròyà ẹ àwòrán o ẹ wá ẹ wá ẹ two times one two two times two four two times two four two times three six two times three six two times four eight two times four eight two times five ten two times five ten two times six twelve two times six twelve two times seven fourteen two times seven fourteen eight times eight sixteen. two times nine eighteen. two times nine eighteen. two times ten twenty. Ah, Mr. Dejo, ẹ bọ́ tàkí wá bá wa. Ah, olúwa Mr. Dejo, ẹ̀yin. Wọ́n ní kẹ́ ẹ òsì mi tá ló ń kọ mi. ẹ̀yin ẹ̀ ń kọ́. nǹka. kí ni. Two times. Two times ẹ sọ̀rọ̀ sókè. wọ́n oya oh, two times. two times ó orí gidi. àánú ajọ kan bí báyìí. ìdí orí kẹ. kò ṣe nǹkan tá sọ. ó orí gidi. kò ṣe nǹkan tá sọ nìyẹn gbogbo àjọ kan bí báyìí tẹ̀yìn dàmí lóhùn two times. two times. two times one. two times one. nine. one. no no no two times one. Mm. Nine times one. Two. Two. Oya, oh, ẹ̀ka ilé. Hmm? Àti wàá bí bàbá yẹn ẹ̀ka ilé. Two times àti wàá bí bàbá yẹn. Two times Ati wàá mo sọ pé àti débí bàbá yẹn àti ka ilé ilé ti lọ báyìí ẹ wá ka ilé kí lè ṣe yìí ẹ ní ẹ má dà wọn lọ we are eka we are two times. two times. Eh? two times. ẹ a ti kúrò two times ó kú ebè báyìí. times. Mm, two times. two times. ìròyìn ẹ̀ wá òwúrọ̀ àjẹpẹ̀jù àjẹpẹ̀jù àjẹpẹ̀jù. Ah ẹ̀yà ẹ wá òkà òwò ẹ wá ẹ wá ẹ wá ẹ wá ẹ wá ẹ rí bó ṣe ń lọ yájú yájú yágbẹ́jọ́ta ó mà kọ́ ní ojoro ni jọ ojoro ni mi ò gbà ojoro ni ojoro ni irọ́ ojoro ni àkọyẹ káwọn obìnrin máa bá wọn gbá bọ́ọ̀lù obìnrin lágbára yàwó ọkùnrin lọ. àwọn obìnrin ìlú òde wọn lágbára káwọn obìnrin wọn. irọ́ ni irọ́ ni irọ́ running. On this Phonetic abecedarians, extraordinarily jolly greetings to you. Sorry? Can't you speak English? That is a class of phonetics. All right, no problem. I totally understand. It's going to be quite easy as take a condom from a baby girl. Don't worry, just relax. Absolutely. All right. Ǹjẹ́ alẹ́ nìkan tó lè sọ ìtumọ̀ ọ̀rọ̀ yìí? Phonetics. Kilo ló túmọ̀ sí? Phonetics. Phonatiti àbí? Rárá, phonetics. It's not phonetics. Phonetics. Phonetics phonetics ẹ jọ ẹ jẹ́ àsọ bẹ́ẹ̀ phonetics rárá phonetics ok ǹjẹ́ ṣe sọ báyìí. Oh my God, goodness! What's the problem? I said. Okay, don't don't worry. It's gonna be quite fine. Uh, uh, uh. What was that what I said? She and make progress kankan rárá I don't think so. I do think so. Loni, mo rí àwọn ọkùnrin lápátábà tí fori kori. One plan bí wọ́n ṣe lè defend team wa tí a ò fi ní wọ́n ti ń sapá láti wá ọ̀nà tí àwọn náà lè fi score wa bó tiẹ̀ jẹ́ goal kan. I mean, this is a big progress in this part of the world. Yes. kí ni wọ́n ń ṣe ibo ni wọ́n ń lọ. èyí ni alẹ́ èèyàn kíba. and what's that supposed to be. Cherry alẹ́ ìní ni wọ́n máa yan ọkùnrin tuntun tó máa di ọ̀kínbà àwọn ọ̀dọ́kùnrin tí wọ́n ṣẹ̀ bàlágà wọ́n máa tọ inú igbó ìgbàsẹ́mọ̀ lọ ní o pẹ̀lú ojú wọn ní dídì òṣà ìgbàsẹ́mọ̀ ayọ̀ sí wọn ayé wọn wò a wá fi ìlẹ̀kẹ̀ sí ọrùn ẹni tí ó bá máa di ọ̀kínbà torí pé ọ̀kínbà ò gbọ́dọ̀ ju mẹ́rin lọ tí má lè bá fẹ́ tuntun apá èyí tó dàgbà jù náà wọn kíbà. ẹ ṣọ́ pé òrìṣà kan ló ń yọ sáwọn pípù yìí àbíyàn kan ló fẹ́ kú bojú tó tó tó ń ṣe kínní. you are damn right about that. my anchor person here ìyẹn olófòófó mi nínú ìlú yìí òun fi yé mi wípé máa lẹ̀ fúnra ẹ̀ ló máa ń da ewé bora tó máa ń dìbò bíi òrìṣà ẹni tá à ń wí ó nímú ó gbóòórùn máa lẹ̀ nígbà tóun despite the fact pé wọ́n fi nǹkan bò òun lójú. that means pé Okimba ni anchor person yìí. Oh, I see. Òun ló dọ́gbọ́n drop paper níjọ sí. Si pépà yẹn ni miss galagala lọ mú yẹn so maálẹ̀ kan lu àwọn ọkùnrin ìlú yìí ni. even worse than that she is abusing them maálẹ̀ nìkan kọ́ gbogbo obìnrin ìlú yìí ni they are belligerently misogynistic. galagala kí ni ìtumọ̀ yìí. <laughs> ọ̀tá ọkùnrin ni àwọn obìnrin ìlú yìí. They pass the hatred from generation to generations. The male of this village is 250 years old. What? But kò jẹ́ni tó dàgbà tó yẹn. <laughs> Torí pé ó ń lo ẹ̀mí àti ọ̀dọ́ àwọn ọ̀kínba ìlú yìí láti fi ra ẹ̀mí ara ẹ̀ padà. <laughs> This takes us to the history of this village. Otondo, àsìkò tó. So, nínú kíláàsì yìí a ti gbọ́ ìtàn Odùduwà a ti gbọ́ ìtàn òyìnbó olówó ẹrú a ti gbọ́ ìtàn bí àwọn òyìnbó aláwọ̀ funfun ṣe dé ilẹ̀ adúláwọ̀ a ti sọ̀tàn Macpherson Lugard Richard Mary Slessor Abat Macaulay Godier Tafawa Balewa Nnaji Azikiwe Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó ti sú wa a ò mọ àwọn aráabí a ò mọ bí tàwọn ṣe kàn wá. Hmm. kò burú àsìkò tó báyìí láti sọ ìtàn lápátábà. ó ti ẹ̀ ti ń da ó ti ń da bóyá wàá lè sọ̀tàn lárùn gbẹ̀kún ìyàwó mi olówó orí mi ẹni bí ọkàn mi máa lẹ̀ mi wàá lè sọ̀tàn ẹ̀ fún wa ìgbà yẹn ni màá tó mọ̀ pé lóòótọ́ lóòótọ́ ó mọ̀ tán torí o o o o o rò pé ọ̀dẹ̀ ní gbogbo wa tá a jókòó ìyàwó tá a tó yẹ pé ẹgbẹ́ bàbá ẹ̀ wà nù wa o wá sọ̀tàn lámúrúdù ò ń sọ fáwa. ẹ̀yin akẹgbẹ́ mi àwọn arábí ń parọ́ o. yíyọ gbá. kọ́mọ ọgbọ̀n ọdún kó máa sọ ìtàn ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n ọdún fún wa ní. ṣẹ́ẹ̀rì lápátábà jẹ́ ìlú kan pàtàkì ní ilẹ̀ Yorùbá àwọn èèyàn jàǹkànjàǹkàn ló tẹ̀dó sí ìlú yìí alágbára sì ni ọkùnrin ìlú yìí nígbà àtijọ́ àwọn ọkùnrin àbí àwọn obìnrin. àwọn ọkùnrin ni akọlakọjá ká tó dáàbò ọwọ́ ọkùnrin lágbára wa ọkùnrin ló lórí ọkùnrin ní baálé ọkùnrin ló ń pètò jíjẹ mímu fún ìyàwó ilé. ọ̀rọ̀ yìí ti fẹ́ máa dán kàyéfì o. aya ló lórí ọkọ láti gbà wáṣẹ̀. rárá kò rí bẹ́ẹ̀ ọkùnrin ló lórí aya ní gbogbo ìlú tí ọpọlọ wọn ti pé lórí ilé ayé. Ah, ah. Ah, léyìí tí kò yọ ìlú lápáta bá sẹ́yìn. ṣẹ́rí ìfẹ́ ni àwọn baba ńlá yìí ní sí àwọn ìyàwó wọn tí wọ́n fi fi agbára hàn wọ́n. wọ́n kọ́ obìnrin bí a ti ń wakọ̀ ojú omi. ìlọ̀rí onítìrí ni obìnrin àkọ́kọ́ tó kọ́kọ́ wa ọkọ̀ ojú omi. aya ládìgbòlù ọ̀kìnní ṣe. Hmm. Lúròǹbí ni obìnrin àkọ́kọ́ tó kọ́kọ́ pa idán aya baálẹ̀ adégẹyè ti ìlú lápátábà ní ṣe baálẹ̀ adégẹyè ló fi agbára rẹ̀ ran ìyàwó rẹ̀ lóròmbí tí agbára bá sì bọ̀ sí ọwọ́ ọ̀lẹ wọ́n máa ṣì lò ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ṣẹwárì lóròmbí ṣe agbára rẹ̀ lò torí ẹ̀ṣẹ̀ kan tí baálé rẹ̀ ṣẹ̀ tí kò dáríjì òun àti ìlọ̀rí wọ́n tan baálé adégẹyè lọ sáàrin omi wọ́n fi idán sọ di ọ̀lẹ wọ́n da agbára rẹ̀ sínú omi wọ́n tì sínú odò ògún hmm. alágbára jagunjagun onídán ni baálé adégẹyè ṣùgbọ́n nítorí ìfẹ́ ó fi inú wénú ó jẹ́wọ́ ó rì ó bodò lọ. lúròǹbí ránṣẹ́ pé àwọn ọkùnrin ìlú sáàfin ó na oúnjẹ sílẹ̀ síbi tí wọ́n gbà kọjá gbígbá alágbára ọkùnrin ìlú wọ́n dé ìwọ̀ kọjá wọ́n di ọ̀lẹ rúromi ránṣẹ́ pé fádélù kó dá fáìkì ó ní kó sọ pé kí obìnrin jọba fádélù dáfá ó sọ bẹ́ẹ̀ lúromi ayaba di ọba láàfin ó ní ọkọ òun fò kúrò láàfin ìjìgbé lọ sọ́run lóròǹbí di ọba lé àwọn ọkùnrin ìjòyè lórí. ọ̀gá òtòǹdò ṣé òótọ́ ni ọ̀rọ̀ tẹ̀sán ni àbí àbí àròsọ. òótọ́ ọ̀rọ̀ ṣe fipamọ́ jìnnà bó pẹ́ bóyá gbogbo mọ̀kúrú ń pọ̀ wá fẹ̀yìn síta kedere. àdéhùn tó wà láàrin Ìlọrin ni wípé tí lúròǹbí bá jọba ọdún márùn-ún kó fi oyè sílẹ̀ kó fi òun jọba ṣùgbọ́n ipò ọlájùmọ̀ lúrúnbì ó dalẹ̀ ìlọ̀rí ìlọ̀rí onítìrí sì ti ní agbára kún agbára ó pàdé àpòpọ̀ pẹ̀lú obìnrin ìlú pé òun ó fi wọ́n joyè tí bá wọ́n bá ràn òun lọ́wọ́ sì di lúrúnbí kúrò lóyè tóun di ọba hmm. àwọn obìnrin ìlú má gbà wọ́n pa lúrúnbí ìlọ̀rí di ọba lóòótọ́ ìlọ̀rí rọ gbogbo ọkùnrin ìjòyè lóyè ó fi obìnrin joyè. Hmm. fádèlù rí pé ìlú ti rí rúdurùdu inú rẹ̀ ò dùn ó pokùnso. Hmm. ìdí rèé tí a fi máa ń kí fádèlù ní adífàso ẹni tó dífá pokùnso wọ́n ké wọ́n kédèlè bàbá mi ìfàmọ́ mi ìfàmọ́ mi ìfàtólú ìfàdèlú ìfàsán ni bàbá bàbá mi. ìlọ̀rí tó jọba lọ́dún náà lọ́hùn ó lu ọgọ́rùn-ún ọdún lórí ìtẹ́ kó tó papòdà ọmọ rẹ̀ Àbẹ̀ní Onítìrì ló gbapò lẹ́yìn ìyá rẹ̀ Àbẹ̀ní Onítìrì ló jẹ máàlẹ̀ ìlú Lápátábà títí di ìsìn yìí. ìyẹn ń lọ bí ọdún mélòó báyìí. ó ti lé ní igba ọdún. irọ́ pọ̀ lẹ́nu yín irọ́ pọ̀ irọ́ irọ́ ṣe wá ba iye yín jẹ báyìí báwo lèèyàn kan ṣe máa lo adúrú ọdún yẹn láyé. ẹ̀yà ara mi ǹjẹ́ ẹ ti ṣetán láti gbọ́. Jàǹgbàǹjàǹjì ti dé ẹ ní ṣèṣe ọkùnrin ẹ wọ́n ń dáàbò ládé. wọ́n ní pé àwọn àjẹbìnrin rápátábà pé wọ́n ti dà lámọ̀rin wọn wípé wọ́n ti fọkùn mẹ́kan fún wa wọ́n ní pé arúgbó ọjọ́ ni máa ń wọ́n ti lé ní. Ni ọmọ ìgbà ọdún wọ́n tún wá ní pé ọkùnrin ló yẹ kó máa jẹ olówó orí aya pé kì í ṣàyà ló yẹ kó máa jó olówó orí ọkàn. ṣé àwọn olùkọ́ yín náà ló ń kọ́ yín ní gbogbo eléyìí. bẹ́ẹ̀ ni. èwo nínú wọn gangan ló ń kọ́ yín ní gbogbo ìkọ́kúkọ̀ yìí. èyí tí wọ́n ń pè ní òtóǹdùn òun ló máa ń kọ́ wa ní ìtàn. kò sí wàhálà. malẹ̀ ẹ má jẹ́ kí òfin tó mú eégún níjọ́sí kó padà wá mú ẹlẹ́hàá nísìn tí ẹ bá rántí wípé ìfẹ́ àfẹ́jù ló mú ọba adégẹyẹ àkọ́kọ́ tó fi fi àṣírí agbára rẹ̀ hàn ìyàwó rẹ̀ lúròǹbí èyí tó mú káwa obìnrin tá a fi borí àwọn ọkọ wa tí wọ́n fi di gbẹ̀rù dání di ọjọ́ òní tí ẹ̀dẹ̀ mọ̀ wípé àṣírí yìí kò hàn sí ẹnikẹ́ni bí kò ṣe láàrin àwa àjẹbìnrin ìfẹ́ àfẹ́jù yìí kọ́ náà lẹ wá fẹ́ sí ọkìnbadé yanjú tó mú tó fi mú àbáwọlé ní kíkà gba àwọn àlejò tí a kò mọ̀ wọnú ìlú àwọn àlejò yìí dẹ̀ ti ń tútukùtù. wọ́n sọ tàdégẹyè wọ́n sọ tolúròǹbí wọ́n sọ tìlọ̀rí kódà wọ́n sọ àṣírí pé arúgbó ọjọ́ ni ẹ̀ ń fa ẹ̀jẹ̀ ọ̀dọ́ mu fi sára rí dín ní. padà sọ yín di eku àbí kí n sọ di aláàmù tí ń jẹlẹ́bà ògiri ọ̀kínbadé yanjú bí a ṣe sọ́kọ̀ rè. malẹ ọkọ ìlú olówó orí mi ẹjẹ ìbúrẹ bílọ́ọ̀bì gan jẹ́ da ìmúlẹ̀ mi rẹ. kódà a ti ṣèwádìí a ti mọ tíṣà tó dán irú ẹ̀ wò iṣẹ́ tí a ò rán òtòǹdò ló ń jẹ malẹ ẹ má bínú ẹ dá mi dá màá fi sẹ̀rí àtò péye ìyà tó péye ni màá fi jẹ́. ẹ bá jẹ́ kí n sọ di ẹlẹ́dẹ̀ oko kó máa finú túlẹ̀ kiri. olóró orí mi ẹ wọlá mi mọ́ lára àti pé jíjà àwọn ọ̀gá wọn tó jálá kan léèyàn ẹ dákun ẹ dìbò rẹ. bí ò bá jẹ́ kí n sọ di túrùkù tàbí ìjà apá àfàyàfà ẹ wo ẹni kò fi ìlú lápá tábà sílẹ̀ fún mi bẹ́ẹ̀. They are stopping history in our school. Ah. Uh, but kini koko kókó ìwé your car tí ò bá mọ̀ nípa history ẹ̀ ẹ wá ìtàn ṣe máa cancel history nínú school they really want these people to perish in the dark. That's not all we have to sacrifice Otondo. kò yé mi sá. Otondo ní láti fi ìlú yìí sílẹ̀. why why wo i pokowa poke lime lime there. That was the best deal we were able to strike. Ọ̀gá sísà, ọ̀gá sísà, ẹ jẹ́ kó tún lóye tí màá sá lọ. Ah, kí ló dé àti ìgbà pé ó máa lọ ìwọ wá ló fa kán. Ah, àwọn àjẹbìnrin lápátábà wọ́n ń kó ìbùnú bọ̀ wá ṣe òtóǹdò lọ́sẹ̀. Ah, mo ti bẹ málẹ̀ wọ́n dẹ̀ ti gbà. Lẹ́yìn tẹ́ ẹ lọ tán ni mo joyin àtàwọn àjẹ́ mẹ́ta kan náà jiyàn sọ́tún jiyàn sósì. Wọ́n ní tí wọn ò bá fa òtóǹdò létí àwọn tó kù yín wọn ò ní sowí agbẹ́jẹ́mọ́wọ́ òtóńdò sáré lọ kó gbogbo ẹrù ẹ báyìí kó máa sá lọ kó sáyé àti jẹ́rù kó tètè mọ gbanúgbò bàṣẹ́ mọ̀ kó tètè mọ sá lọ. nínú gbòòkú téèyàn kì í wọ̀ láì ṣọjọ́ èèyàn kíba níbi tí wọ́n ní ẹbọra fi ṣe lé gbogbo òkú ìlú lápátábá pátápátá ti fi bẹ̀ ṣe bùgbé. àánú rẹ ṣe mí tèmi sọ lọhùn ọmọ pé kó gbanúgbò bàṣẹ́ mọ̀ mọ̀ sá lọ ó dájú káwọn àdẹ́bìnrin lápátábá bá ń bì lọ ìjáfara lè wo. òtóńdò go now ah! now. ọ̀gá tísà àwa ò ní figbá kan bọ̀ kan nínú ìka tó bá ṣẹ̀ báyìí òun ni ọba tiwa ń gé àjọkẹ́ àgbéjò igbákejì olórí àjẹbìnrin ìlú lápátábà ní bẹ níwájú rẹ̀ òtóǹdòdà òtóǹdò ti jẹjú ayé ayé ṣetán ayé fẹ́ fi ojú rẹ̀ méjèèjì lánàá. kó rìn lọ́sàn-án kó má ríran kó rìn lálẹ́ kó rí bákan náà kó rìn láàjìn kíran rẹ̀ kó máa rí biribiri. nítorí biribiri lójú rí bọ́ọ̀bọ́ làgùntàn wò òtóǹdòdà ẹtì ẹlẹ́ṣẹ̀ jáde kó jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ká jánu ń bẹ̀. ó ṣe ni láàánú wípé kí èmi tó dé látọ̀dọ̀ máa lẹ̀ òtóǹdó ti sá lọ. ibo ah! ló gbà. wọ́n ní ó ságba ọ̀nà ibodè. Ah! ẹ jẹ́ ká lọ sí ibodè ká lọ kó wọn. ayé àgbàdo kọjá bẹ́ẹ̀. Yorùbá ṣé wọ́n mọ Ifá ṣó mọ Odù ṣó mọ Ìgèdè ìrìnà kí là á pa àsán alákíjà ìpadàbọ̀ ẹni tí wọ́n sọ pókú. ọmọ adébúdú wọn lòun kò ṣó bẹ́ẹ̀ ló ń pa àjẹ́ èmi àjẹrè àwọn ọmọ mi méjèèjì ló ṣó mo lọ ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí. ọ̀pọ̀lọ́ rìntìrìntì ó rajò ìbọ̀lẹ̀ ṣeríkì múvì ọ̀gá àgbà níbi ká ṣe sinimá corporate pictures ló gbé jáde. ọjọ́ tí wọlé tọ ewu ìjọ náà léwu ráyé mọ. ṣé ewu ti ká ewu rẹ wọnú sá ó kú bàbá ẹni tí ó gba ewu rẹ lọ́wọ́ ewu. àwa ni ọ̀dàmùdàmù atẹ́gùn tó ṣòro dàmú. irọ́ lẹ́pà irọ́ lẹ́pà èyí ẹ̀ka. wọ́n sin òkú wọn ò mọ̀ wípé ẹsẹ̀ ẹ yọ síta. bára ẹ lẹyẹ tí òkú dìde ìpadàbọ̀ wà lákìjà ń jà bí àyíra. the return of alákìjà. ẹ̀yin ìyá mi o aṣọ wọn dá ẹ ṣeun o. ìtẹ̀lẹ̀kọ̀ àfẹ́jà no retreat no surrender. ọ̀pọ̀ alákìjà jíǹde ó di kìràkìtà eré àsádójúbolẹ̀. ìlú ò fararọ̀ mọ́ wọ́n ní kí wọ́n dáná sun alákìjà mọ́lẹ̀ tọmọtọmọ báyìí kó kótó omi ò gbẹ̀yìn bẹ́ẹ̀ ní ọgbà ṣoṣo. ẹ wo sinimá tètè ò lè tó lọ fún alákìjà ó ti gbóná jù. ṣé o wá rí wá tó wáyé àjẹ ilé kọ̀ lẹ́pọ̀ lóògùn kọ̀ gbogbo orígun mẹ́rin àgbáyé wọ́n ti pọ̀ báyìí o. fẹ́ràn mi ọ̀yá lọ́wọ́ ló kọ sítórì yìí ṣìyàn bọ́lá face ló pèdúsì ẹ̀ wá sí owó ìyá gáúsù ló dírẹ́kìtì ẹ̀ starring yínká kọ́dìrì lójú ògùnmọ́lá fẹ́ràn mi ọ̀yá lọ́wọ́ abẹ́ni agbọ́n bíọ́lá adébáyọ̀ bọ̀bọ̀ bíi ṣìyàn bọ́lá fíìs fúnmi sọ́nọ́lá ìyá aṣàgbọ́n bàbá kuete sisi kọ́dìrì tósì ọ̀lànìyàn jamiu asis fúnmi bankantoni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun yìí bèbí tọ́nà falákìjà ó ti jáde báyìí marketed and distributed by corporate pictures seriki movie ọ̀gá àgbà níbi ká ṣe sinimá movie city ami arena shopping complex mọ́ládé Òṣòdì Lagos ó tún wà ní koma road multimedia àti mekiri pictures lárẹ́nà Òṣòdì sinimá titun the return of alákìjà agbáragbára gbàgbó sinimá tó gbóná retireti tó dá jẹnẹjẹnẹ bó lẹ́ni you can't afford to miss it grab your copy now now now. lẹ́nu rẹ̀ sí mi. ẹ kí ni mo ti sọ. Hmm? mọ́mì òó wá jẹ wọn mọ́ ẹni bá pé kò ní rí bẹ́ẹ̀ akọ lójú akọ lápá kò sẹ́nu tírélà àwọn kùtù ẹ̀. wọ́n ti sáàkì ní iṣẹ́. wọ́n bẹ̀rẹ̀ ju ìfẹ́ kí ló ṣe. ìwọ tí mo gbọ́kànlé náà ni ilé ìtúsẹ̀lẹ̀ lórí. Ah. ṣáà mọ̀ pé mo wà single náà ọ̀rẹ́ mi You like him? Of course. Àgbo mi, oúnjẹ ló máa dé adìyẹ ẹgbẹ́. Ṣorí kéèyàn gbìyànjú nǹkan ó mà máa ń dà. My basket is big enough to take all my eggs. Tọ́ni wọ́n ní ẹ̀mọ́ mi ni, tọ́ni kò wá pa mí láyé ni. Tó bọ̀ látọ̀run, o wá pé bọ̀bọ̀ yìí o gbọ́dọ̀ kù sí mi lọ́wọ́ ah! ẹbí wo kó pọ̀ tó yìí. orin títí ọ̀rá àwọn táyà tó dàbí àdá aláàmù gbangba báyìí kọ́ lọ rà kọ́ ra bọ́sì kọ́ ra sọ kọ́ wá gbé lórí kọ́ lọ tàbí ṣé tó bá wúlò ìtọ́ ọ̀wọ̀ yìí lọ sí òun ní tàbí rẹ̀. ilẹ̀ ń tẹ̀ra lọ́wọ́ wá ń gbà yẹn ẹ̀ àti rí báyà fún. ṣé kí ló ta. láì pẹ́ kí ẹnìkan gbọ́dọ̀ pawọ́ ẹ̀ síbẹ̀ love is no longer blind o láyé àtijọ́ nìyẹn o. wọ́n dẹ̀ lọ ní lọ́kàn pé mo yẹ ẹ lówó yẹn mo fún ẹ ní o. are you for real? ọmọ tí o ti fẹ́ lórí kọ́mú ó lè gbà. wọ́n tọ̀ ọ̀rọ̀ mi àpò tó fẹ́ fẹ́ fẹ́ mi lẹ́nu tó fi ń fẹ́ ná sábà kan gọ̀ ni o fi sẹ́kọ̀ọ́ ti di ọgbọ̀njọ́ àwa lọ kó fún báńkì onírun sẹ́kọ̀ọ́ báńkì onírun ni ronke ìlérí tá a bá ti mọ̀ pa ṣe a gbọ́dọ̀ tètè mú ìlérí yẹn ṣe ni. wàhálà ìjọ tó bá ti gbowó lọ́wọ́ Rafiu bàbá ẹ̀ láyé jẹ́. ok èmi jẹ́ arówó máa gbà àbí mo rí mo jẹ́ arówó máa nà. ẹ ara yín o èmi á ṣọ́ púpọ̀. jagbajagba máa pọ̀ jagbajanji ti de dé níṣèṣe ọkùnrin wọ́n dábò ládé wọ́n dákọlù lẹ̀ ọkùnrin wà sílẹ̀bẹ̀ gbà sílẹ̀bẹ̀ jáde jáde nílò lágbàtàbà jagbajanji jagbajagba èròyà ẹ̀ wá òwúrọ̀ àjẹpẹ̀jù àjẹpẹ̀jù ajibiti ah. ìròyà <laughs> ẹ wá wòran o ẹ ewa ewa ewa ewa. wá ẹ wá ẹ wá ẹ wá ẹ rí bó ṣe ń lọ játijàti jágbẹjàgbá ah, ó mà pọ̀ nílùú lápáta bàyí ṣàǹtó gbéná wojú ẹkùn láì ṣáwó ọ̀rọ̀ yìí ò yẹ nìkan o jàǹgbàjàǹdì ti lé ẹ̀ ṣèṣe ọkùnrin wọ́n ń dábò ládé wọ́n ń dákọlù lẹ̀ ọkùnrin wà sílẹ̀bẹ̀ gbà sílẹ̀bẹ̀ játíjátí nílò lápátábà ọ̀ jàǹgbàjàǹdì jàgàjàgà àràbí ìrẹ́rẹ́ mo rórí ológo láàtẹ̀ báwo lẹ ṣe gbà sí iná tí wò ní fún iná ẹ wá wo bí èèyàn ní.